èyí ni ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM ìgbàjà ẹ bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM PMB five oh four ìgbàjà Kwara State Nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. ọ̀rọ̀ akọ́ akọ́ àbọ̀ sínú ètò wa la bíbélì já orúkọ mi ni pastor Joseph Simeon à ń tẹ̀síwájú nínú Málákì orí kejì ẹsẹ̀ ìkẹwàá ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún àkòrí ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ ní ti ìgbéyàwó. ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run alágbára gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ yìí àdúpẹ́ fún ọ̀rọ̀ yín èyí tí ẹ fẹ́ rán jáde àti olùsọ ọ̀rọ̀ rẹ àti olùgbọ́rọ̀ rẹ lọ́jọ́ ológo ọ̀rọ̀ yìí pọ̀jù dá wa lẹ́bi ẹ̀mí láti tẹ̀lé àwọn ọ̀rọ̀ yìí láti jẹ́ olùṣe ọ̀rọ̀ yìí ọlọ́run gbé wọ̀ wá mọ́jà àgbà gbọ́ àdúrà wa jésù olúwa wa àkòrí ẹ̀kọ́ yìí ó ní ìkọ̀sílẹ̀ ní ti ìgbéyàwó ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ ní ti ìgbéyàwó ìgbéyàwó wáyé bẹ̀rẹ̀ láti inú ọgbà édẹ́nì a rí pé ádámù àti éfà ni ẹ̀dá àkọ́kọ́ tí ọlọ́run dá ní tọkọtaya èròǹgbà ọlọ́run ni pé kí ádámù má gbé torí kò rí ẹni fojú jọ láàrin ohun tí ọlọ́run dá a rí i pé nínú ọgbà ẹdẹ́nì nígbà tí ọlọ́run dá àwọn nǹkan tí ó dá sínú sínú ayé ìgbà àkọ́kọ́ yìí ó dá ohun gbogbo ní méjì méjì ó dá ẹranko ó dá wọn ní méjì méjì ó dá ẹyẹ ó dá wọn ní méjì méjì gbogbo ohun tí ọlọ́run dá nígbà yẹn ó dá wọn ní méjì ṣùgbọ́n bíbélì sọ pé ní ti ádámù nìkan ó dá ádámù nìkan ádámù rí ẹni farajọ kò rí olùrànlọ́wọ́ ní àkókò gbà yẹn ọlọ́run wá wòye wípé kò yẹ kí ọkùnrin kó nìkan máa gbé ọlọ́run wá ṣètò láti mú éfà jáde láti ara ádámù bíbélì sọ pé ọlọ́run fi orun èjìká kùn ádámù ó sì mú ọ̀kan lára egungun tó so mọ́ òkà àyà rẹ̀ láti fi mọ ifa bíbélì sọ pé nígbà tí ádámù rí éfà tó ń bọ̀ wá ó pariwo torí pé ó rí ẹni farajọ ó ní èyí ni egungun nínú egungun mi obìnrin ni a ó máa pè é eléyìí jẹ́ ìgbéyàwó àkọ́kọ́ nínú ọgbà Édẹ́nì a rí i pé kí ni ìgbéyàwó jẹ́ tàbí kí ni èròǹgbà ọlọ́run fún ìgbéyàwó bíbélì sọ wípé kí ọkùnrin kí ó má nìkan gbé kó má nìkan máa gbé olóhùn wa olùrànlọ́wọ́ tó dàbí rẹ̀ fún ìyẹn ni pé ètò àti èròǹgbà ọlọ́run ni pé kí wọ́n máa bí sí kí wọ́n sì máa rẹ̀ sí èyí ni èròǹgbà ọlọ́run lórí ìgbéyàwó a nínú ìwé málákì orí kejì ẹsẹ̀ kẹtàlá yìí ẹsẹ̀ kẹtàlá èyí ni ẹ̀yin ti tún ṣe ẹ̀yin fi omi omijé àti ẹkún àti igbe bọ́ pẹpẹ olúwa mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọrẹ yín sí mọ́ tàbí tí tàbí kò sì fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín àrí pé nítorí ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ ó ní ọlọ́run fi bínú sí àwọn ènìyàn yìí pé olúwo ò tẹ́wọ́ gba ọ̀rọ̀ yín mọ́ ọlọ́run ò sì tẹ́wọ́ gba ohun gbogbo tí ẹ̀ ń ṣe torí pé èròǹgbà ọlọ́run lórí ìgbéyàwó ni wípé kí ọlọ́run ò fi àyè gba ìkọ̀sílẹ̀ lábẹ́ bó ti kó rí ìkọ̀sílẹ̀ jẹ́ ohun ìríra níwájú ọlọ́run ní ẹsẹ̀ kẹtàlá yẹn òní ọlọ́run fi bínú sí wọn ìkọ̀sílẹ̀ jẹ́ ìwà ìmọ̀tara ẹni nìkan ó sì lòdì sí ìfẹ́ ọlọ́run fún èròǹgbà rẹ̀ tí a bá wo matthew orí kọkàndínlógún ẹsẹ̀ kẹsàn-án bíbélì sọ nípa ìkọ̀sílẹ̀ pé ọlọ́run ò fi àyè gba ìkọ̀sílẹ̀ lábẹ́ bó ti kó rí èròǹgbà ọlọ́run ni pé kò yẹ kí ọkùnrin máa nìkan gbé olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ ó ní obìnrin jẹ́ fún ọkọ ìdí ni tí a bá fẹ́ so ọkọ àti ìyàwó pọ̀ nínú ìjọ lẹ́ni a sọ pé kán kọjú sí ìjọ èyí tí ó jẹ́ tí ó tí ó dúró gẹ́gẹ́ bí ẹ̀rí ní ọjọ́ ìkẹyìn wọ́n á sì dá májẹ̀mú láti máa bára wọn gbé nínú ìrọ̀rùn nínú ìkorò àti nínú ohun gbogbo èròǹgbà Ọlọ́run ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti dá májẹ̀mú yìí kí wọ́n á dúró nínú májẹ̀mú ọlọ́run ọlọ́run ò fi àyè gbà fún sílẹ̀ fún ìkọ̀sílẹ̀ so ìkọ̀sílẹ̀ yìí jẹ́ ohun ìríra ṣùgbọ́n lénìí a rí i pé ìkọ̀sílẹ̀ ti pọ̀ ní orílẹ̀-èdè wa ní ìtí kò bá ìfẹ́ ti ọlọ́run mu ẹ jẹ́ ká lọ sínú àwọn ìjọ lénìí a ó ṣàkíyèsí pé àwọn obìnrin a máa pọ̀ nínú ìjọ lénìí ju àwọn ọkùnrin lọ torí pé tí a bá wò ó ìkọ̀sílẹ̀ kún ara tó mú kí obìnrin pọ̀ nù ìjọ lè ní ju àwọn ọkùnrin lọ tìtorí pé a fẹ́ ṣe ìfẹ́ ọkàn wa a ti gbàgbé májẹ̀mú ọlọ́run àti ohun tí ọlọ́run ní lérò fún ìgbéyàwó láti lè mú kí ádámù kó mọ́ nìkan wà so lẹ́ni ó yẹ kí a máa ṣàkíyèsí àwọn ìlànà àti ètò tí bíbélì là kalẹ̀ fún ènìyàn láti máa tẹ̀lé kí a má bàa bọ́ sínú ìbínú ọlọ́run. ohun ìkejì ni pé ìkọ̀sílẹ̀ jẹ́ ìwà àìwà bíi ọlọ́run ìwà ìwà bíi ọlọ́run tí a bá wo Málákì orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí olúwa ọlọ́run Ísírẹ́lì wípé òun kórìíra ìkọ̀sílẹ̀ ẹnìkan fi ìwà ipá bọ́ aṣọ rẹ̀ mọ́lẹ̀ lí olúwa àwọn ọmọ ogun wí nítorí náà ẹ sọ ẹ̀mí yín kí ẹ sì máa ṣe wà sí ẹ̀tàn ẹ sọ ẹ̀mí yín kí ẹ̀yin kó má sì ṣe wà sí ìwà ẹ̀tàn ẹ má ṣe wà sí ìwà ẹ̀tàn so ọlọ́run sọ wípé nítorí olúwa ọlọ́run ìsírẹ́lì wípé òun kórira ìkọ̀sílẹ̀ ẹ jẹ́ kí a wo gbólóhùn yìí ọlọ́run israẹli sọ pé òun kórìíra ìkọ̀sílẹ̀ eléyìí jẹ́ ìkìlọ̀ fún àwọn ènìyàn ọlọ́run lòun kórìíra ìkọ̀sílẹ̀ ohunkóhun tí ó bá mú ìkọ̀sílẹ̀ wá ó yẹ kí a sá fún kí a lòdì sí i torí pé ìdílé ní ọ̀pọ̀ ìgbà a lè ra onírúurú ìṣòro tàbí wàhálà kọjá ṣùgbọ́n ọlọ́run tí ó ṣètò ìdílé kò fi ìdílé sílẹ̀ ó mú àwọn àkókò yìí wá fún wa láti lè ronú láti lè yí padà láti lè ṣe àtúnṣe láti lè wo kí ni ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ìdílé kí ni ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí ìdílé ìdílé kìrìsìtẹ́nì gbúdọ̀ wà pẹ̀lú ìfẹ́ máa gbé pẹ̀lú ayọ̀ máa gbé nínú ìṣọ̀kan máa gbé nínú ìrẹ́pọ̀ a rí pé lẹ́ni ìṣọ̀kan ti kúrò nínú ìdílé eléyìí sì ń fa ìkọ̀sílẹ̀ ìfẹ́ ti kúrò nínú ìdílé ẹlòmíràn tilẹ̀ máa sọ wípé ohun tí ènìyàn ti ń jẹ fún ọjọ́ pípẹ́ ó yẹ kí a jẹ ká tún jẹ nǹkan mìíràn eléyìí jẹ́ ohun tó lòdì sí ìfẹ́ ti ọlọ́run eléyìí jẹ́ ohun tí ọlọ́run kò fẹ́ ìkọ̀sílẹ̀ ó jẹ́ ohun ríra níwájú ọlọ́run ọlọ́run ń wò pé nígbà tí ọkọ àti ìyàwó bá ń gbé tí wàhálà bá súyọ láti lè ṣe àtúnṣe láti lè pe ara ẹni ṣùgbọ́n nígbà tí kò bá sí ìfẹ́ àti ṣe lè ó máa kì í rọ kì í rọ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì lọ́rùn ṣùgbọ́n nígbà tí ẹ bá jọ ń gbàdúrà papọ̀ ẹ jọ ń ka ọ̀rọ̀ ọlọ́run ẹ jọ ń sùn papọ̀ a rí i pé eléyìí á máa mú kí ìfẹ́ ọkàn ara ẹni máa fà sí ara ẹni ṣùgbọ́n ìdílé tí kò bá sí àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ ẹ gbàdúrà papọ̀ ẹ wo ọ̀rọ̀ ọlọ́run papọ̀ irú àwọn ìdílé báyìí sátánì á máa yọ́kẹ́lẹ́ wọnú ẹ̀ a sì máa fa wàhálà nínú ìdílé àwọn ohun tí ó máa fa ìkọ̀sílẹ̀ àkọ́kọ́ ó ní àìní ìṣọ̀kan àìní ìṣọ̀kan eléyìí jẹ́ ara nǹkan tó máa ń fa ìkọ̀sílẹ̀ tí ìṣọ̀kan bá wà nínú ìdílé a rí i pé ohun gbogbo tí a bá fẹ́ ṣe a ó máa ṣe nínú ìṣọ̀kan a ó máa ṣe nínú ìfẹ́ ìṣọ̀kan yẹn ṣe pàtàkì nínú ìdílé kí ni ohun tí ó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí aya láti jọ gbèrò papọ̀ láti jọ dámọ̀ràn papọ̀ ẹ jẹ́ kí a wo ohun tí ìwé oníwàásù sọ ìwé oníwàásù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹsàn-án máa fi ayọ̀ bá aya rẹ gbé tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ tí ó sì tí ó fi fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ nítorí èyí ni ìpín tìrẹ lé ayé yìí àti nínú làálàá tí ìwọ ń ṣe lábẹ́ oòrùn. wo ní sáàmì sọ pé máa fi ayọ̀ bá ọkọ tàbí aya rẹ gbé torí pé èyí ni ìpín tìrẹ tí ìwọ yàn ní ayé yìí máa fi ayọ̀ bá gbé lábẹ́ bí ó ṣe wù kí ó rí lábẹ́ ohun tí ó kí ẹ máa là kọjá ó ní máa fi ayọ̀ bá a gbé ìyẹn ni pé ìgbéyàwó bíbélì sọ wípé kò ní sí wàhálà tàbí ẹ ò ní la àwọn ìṣòro kan kọjá ṣùgbọ́n nígbà tí ìṣòro bá dé ni onísàwọn fi sọ pé máa fi ayọ̀ bá a gbé torí pé ìpín tìrẹ nìyí kí a rí aya tàbí ọkọ wa gẹ́gẹ́ bí ìpín tiwa torí pé nígbà tí ènìyàn bá fẹ́ ọkọ tàbí fẹ́ ìyàwó inú ọlọ́run máa ń dùn sí i torí pé ètò tí ọlọ́run fi sílẹ̀ ní ìgbéyàwó ọlọ́run ló dá ìgbéyàwó sílẹ̀ ó ní bíbélì sọ pé ẹni tí ó rí ọkọ tàbí rí aya fẹ́ orí ojú rere ọlọ́run kí wá ló délé ní tí ojú rere wa tí ọlọ́run fi fún wa tí a fi sọ di ohun ohun nǹkan mìíràn ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ à ń sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ so inú ọlọ́run kò dùn sí ìkọ̀sílẹ̀ ohun kejì ó ní pé àìtẹ̀lé ìrírí àwọn tí ìṣáájú gẹ́gẹ́ bí Ádámù àti Éfà ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ alẹ́ nìkan wọnú ìgbéyàwó a ò tí ì ní ìrírí a ò tí ì ní ìmọ̀ nípa ìgbéyàwó a gbọ́dọ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa ìgbéyàwó gẹ́gẹ́ bí àwọn tí ìṣáájú tí a bá wo Ádámù àti Éfà a rí i pé àwọn ènìyàn wọ̀nyí bó lẹ̀ jẹ́ pé nígbà tí Ọlọ́run lé wọn jáde nínú ẹgbà bíbélì sọ wípé ádámù òun ni ọlọ́run kìlọ̀ fún pé nínú èso igi ọgbà yìí ìwọ kò gbúdọ̀ fọwọ́ kàn ìwọ kò gbúdọ̀ jẹ e, eléyìí nínú gbogbo èso igi ọgbà yìí eléyìí ẹ má débẹ̀ ẹ má sì fọwọ́ kàn ṣùgbọ́n gbogbo èyí tó kù ọlọ́run fi sí ìkáwọ́ wọn nígbà tí ejò tan éfà jẹ a rí wípé bíbélì sọ wípé éfà tìtorí pé ìgbà tí ádámù tí ọlọ́run sọ èyí fún ádámù kò sí éfà níbẹ̀ ìdí ni tí ejò fi rí ọ̀dọ̀ éfà gbà wọlé láti tan éfà jẹ ṣùgbọ́n ádámù wá rí éfà gẹ́gẹ́ bí e, e, onírira tàbí kókó ríra rẹ̀ nígbà tí ọlọ́run lé wọn jáde kúrò nínú ọgbà àwọn méjèèjì jọ gba ẹ̀bi ẹ̀bi yìí wọn ò da ẹ̀bi lérí ara wọn eléyìí ò mú wàhálà wá láàrin wọn eléyìí ò pín wọn a rí i pé wọ́n fa ayọ̀ gbà wọ́n sì jọ ń tẹ̀síwájú nínú ìrìn àjò náà so lábẹ́ ohun tó wù kí a máa là kọjá tàbí ìṣòro kí ìṣòro tí ó wù kí a ní kò yẹ kí eléyìí pín wa níyà tó ọlọ́run ò fi àyè fún ìkọ̀sílẹ̀ ó yẹ kí a kí tẹ̀lé ìrírí àwọn ti ìṣáájú kí a wo àwòkọ́ṣe àwọn ti ìṣáájú torí pé bíbélì sọ pé ádámù ó fara mọ́ aya rẹ̀ wọ́n sì jọ ń gbé pẹ̀lú ayọ̀ wọn ò bínú sí ara wọn pé ádámù ṣèbí wọ́n lọ sófùnfà tí ọlọ́run fi gbé ìgúnlé wa tó fi lé wa jáde kúrò nínú ọgbà rárá wọ́n fi ayọ̀ gbà tí a bá wo ìwé genesis yìí dáadáa a rí wípé ohun tó mú kí ádámù kó gba èso yìí lọ́wọ́ éfà ni wípé ádámù mọ̀ wípé ọlọ́run ti sọ pé àwọn ò gbúdọ̀ jọ pé níjọ́kíjọ́ táwọn bá jẹ èso yìí pé ojú àwọn là ṣùgbọ́n tìtorí pé éfà ti jẹ èso yìí ìfẹ́ tó wà láàrin wọn òun ló mú kí ádámù kó gba èso yìí kó náà jẹ nínú ẹ̀ pé ègún yìí á jẹ́ ti tàwọn méjèèjì kò lè wà fún obìnrin nìkan torí pé wọ́n wà nínú ìṣọ̀kan torí pé wọ́n wà nínú ìfẹ́ lẹ́ni ọkọ àti aya ẹ jẹ́ kí a wà nínú ìfẹ́ ẹ jẹ́ ká wà nínú ìṣọ̀kan lábẹ́ ohunkóhun tí ó wù kí a máa là kọjá torí pé ọlọ́run kò fààyè gba ìkọ̀sílẹ̀ ọlọ́run kórìíra ìkọ̀sílẹ̀ o ìpín rẹ láyé yìí o ní aya rẹ tàbí ọkọ tí o fẹ́ nígbà ìwé rẹ ẹ jẹ́ kí a máa mójútó ẹ jẹ́ kí a gbà á gẹ́gẹ́ bí ọkọ tàbí aya wa kí a má ṣe fi àyè fún ìkọ̀sílẹ̀ ohun ìkẹta àìní ìfaradà pẹ̀lú ara ẹni yẹn ni pé àwọn ohun tí ó máa ń ṣokùnfà ìpínyà nínú ìgbéyàwó tó máa ń fa ìgbà tún ikọ̀ sílẹ̀ ó ní pé àìní ìfarajìn àìní ìfaradà pẹ̀lú ara wa torí pé aya tí o fẹ́ a rí i pé bàbá kan kọ́ ló bí wa mo fẹ́ láti fẹ́ ó fẹ́ láti fẹ́ mi adẹ̀jọ di ọ̀kan bíbélì sọ pé ọ̀kan òun ni wọ́n torí pé àwọn méjèèjì wà ní ìhòòhò ojú kò sì tì wọ́n a rí i pé wọ́n jẹ́ ọ̀kan ìdí ni tí bíbélì sọ pé wọ́n wà ní ìhòòhò ojú kò sì tì wọ́n àìní ìfaradà lọ́pọ̀ ìgbà ó máa mú wàhálà wọnú ìdílé a gbọ́dọ̀ ní ìfaradà a gbọ́dọ̀ ní ìforítì a gbọ́dọ̀ fẹ́ràn ara wa nínú ìwé ìkíni kọ́rìntì orí keje ẹsẹ̀ ìkẹwàá oníṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo sì pàṣẹ fún ṣùgbọ́n kì í ṣe èmi bí kò ṣe olúwa kí aya má fi ọkọ rẹ̀ sílẹ̀ nítòtòrò ohunkóhun kí ọkọ tàbí aya kán mọ̀ sí fi ara wọn sílẹ̀ ṣùgbọ́n bí ó bá sì fi sílẹ̀ kí ó wá lé àìlọ́kọ tàbí kí ó bá ọkọ rẹ̀ làjà kí ọkọ kí ó má ṣe kọ aya rẹ̀ sílẹ̀ yẹn ni pé nígbà tí ó bá fira wọn sílẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe ìlàjà wọ́n gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ ara wọn torí pé inú Ọlọ́run kò dùn sí ìkọ̀sílẹ̀ eléyìí jẹ́ ohun tí apostle paul tó ń sọ fún àwọn ará kọ́rìntì nípa ìkọ̀sílẹ̀ pé ọlọ́run ò fààyè fún ìkọ̀sílẹ̀ so àìní ìfaradà pẹ̀lú ara ẹni ní ọ̀pọ̀ ìgbà ó máa mú wàhálà wá wọnú ìdílé ohun ìkẹrin tí mo fẹ́ kí a ṣe àgbéyàwó rẹ̀ tó ní àìní ìgbàgbọ́ nínú ara ẹni ní ọ̀pọ̀ ìgbà àìgbára ẹni gbọ́ ó máa ń ṣokùnfà wàhálà nínú ìdílé kí ọkọ má lè ní òtítọ́ sí aya rẹ̀ kí aya má ní kó má jẹ́ olótítọ́ sí ọkọ rẹ̀ àìgbára ẹni gbọ́ ó máa mú wàhálà wọnú ìdílé ní ọ̀pọ̀ ìgbà gẹ́gẹ́ bí ìdílé kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ara wa a gbọ́dọ̀ gba ara wa gbọ́ kí ni ohun tí a lè máa fi pamọ́ fún aya tàbí ọkọ wa torí pé a ti jọ́ kan a ti di ẹyọ kan nígbà tí a ò kí ń ṣe méjì mọ́ ó yẹ kí a jọ ṣe ohun gbogbo papọ̀ nínú ìfẹ́ àti nínú ìrọ̀rùn nínú ìwé ìwé Ámósì orí kẹta ẹsẹ̀ ìkẹta ó sọ pé ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n wà pé wọ́n rẹ́ ènìyàn méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n wà nínú ìṣọ̀kan tàbí pé wọ́n wà nínú ìfẹ́ wọn ò lè jọ rìn pọ̀ tìtorí pé ìfẹ́ yẹn ti ìṣáájú òun ló mú àwọn méjèèjì jọ gbà láti di jẹ́ ẹyọ kan láti di ẹyọ kan so ìfẹ́ yẹn ti ìṣáájú yẹn òun ni ó yẹ kí wọ́n máa tẹ̀lé ká máa tẹ̀lé gẹ́gẹ́ bí ìdílé kìrìsìtẹ́nì ó yẹ kí a máa tẹ̀lé ìfẹ́ ìṣáájú kí a má ṣe fi ìfẹ́ ìṣáájú wa sílẹ̀ so ká ní ìgbàgbọ́ nínú ara ẹni kí a má ṣe fi ohun kankan pamọ́ fún ara ẹni nǹkan mìíràn tí mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò rẹ̀ àìjẹ́ olóòótọ́ sí ara ẹni àìjẹ́ olóòótọ́ sí ara ẹni àwọn kan wọ̀nyí ó mọ́ fa ìpínyà nínú ìgbéyàwó rántí pé àkòrí ohun tí a ń gbé yẹ̀wò òun ni pé ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ àwọn ohun tí ó mú ìkọ̀sílẹ̀ wá àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ pé àìjẹ́ olóòótọ́ sí ara ẹni ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ jíjẹ́ olóòótọ́ yìí ṣe pàtàkì nínú ìrìnàjò ìgbéyàwó a gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí aya wa sí ọkọ wa nínú ìrìn àjò yìí nínú èyí ni ìfẹ́ tó péye lè wà nínú èyí la lè jọ rìn pọ̀ nínú ìṣọ̀kan àti nínú ìrẹ́pọ̀ láìsí pé a jẹ́ olóòótọ́ sí ara ẹni a rí i pé àtijọ́ sí ohun gbogbo pọ̀ yóò nira lénìí à ń rí ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ pé ìyàwó akọ́lé pamọ́ fún ọkọ ọkọ ò ní mọ ohun tó ń lọ lẹ́yìn ìgbà tó bá kọ́lé tán ọkọ ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ pé ìyàwó òun kọ́lé síbi báyìí eléyìí jẹ́ ìwà tó lòdì sí ìfẹ́ Ọlọ́run ẹ gbúdọ̀ pawọ́pọ̀ so ọ̀pọ̀ ìgbà rèé ọkọ lè ní owó lọ́wọ́ kí ìyàwó má ní ṣùgbọ́n tí ìfẹ́ bá wà tí ìṣọ̀kan bá wà tí ìrẹ́pọ̀ bá wà tí jíjẹ́ olóòótọ́ bá ti wà nínú ìrìn àjò yìí ẹnikẹ́ni ò lè rí àṣírí wọn ẹnikẹ́ni ò lè rí àárín wọn so ìkọ̀sílẹ̀ ó jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tóbi ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá níwájú Ọlọ́run àwa tí à ń gbọ́rọ̀ yìí ẹ jẹ́ kí a ṣe àtúnṣe ọ̀nà wa ẹ jẹ́ kí a ṣe ohun tó wu Ọlọ́run ẹ jẹ́ kí a ṣe ìfẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí a wo àwọn ènìyàn àkọ́kọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú bíbélì ká máa fi tiwọn ṣe ìkọ́ṣe nínú ìrìn àjò ìgbéyàwó wa tó ọlọ́run lòdì sí ìkọ̀sílẹ̀ pátápátá ó jẹ́ ohun tí ọlọ́run kò fẹ́. apọ́sí paul sì ń kìlọ̀ fún àwọn ará kọ́rìntì nínú ìkíní kọ́rìntì yìí pé ẹ̀yin ènìyàn wọ̀nyí ọlọ́run sọ ó lòdì sí ìkọ̀sílẹ̀ ọlọ́run ò fààyè gba ìkọ̀sílẹ̀ nítorí náà tí ẹnikẹ́ni bá ń rò láti fi ọkọ tàbí aya rẹ̀ sílẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run sí wa lénìí òun ni wípé ohun ríra ló jẹ́ níwájú ọlọ́run ohun tí ọlọ́run kò fẹ́ ní ìkọ̀sílẹ̀ ẹ jẹ́ kí a ṣe àtúnṣe kí ni ohun tí ó ń mú wàhálà wá láàrin ìdílé ní ọ̀pọ̀ ìgbà àìmọ́ ní ìwòye kí ni ohun tó ń ṣẹlẹ̀ tàbí kí ni ohun tí ó mú rúdurùdu wá sínú ìdílé ó máa ń ṣokùnfà ìkọ̀sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà a gbọ́dọ̀ jọ rò ó kí ni ohun tí mò ń ṣe tí kò tẹ́ aya tàbí tẹ́ ọkọ mi lọ́rùn láti lè jọ ṣe àtúnṣe kí ni ìgbésẹ̀ tí mò ń gbé tí ọkọ tàbí aya rẹ ò fẹ́ a gbọ́dọ̀ ṣe àtúnṣe láti lè wo kí ni ohun tí bíbélì sọ ní gẹ́gẹ́ bí àkòrí tí à ń gbé yẹ̀wò ó ní pé ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ ẹ̀yin ènìyàn ọlọ́run tí ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní wákàtí kí ni ohun tí à ń ṣe tí kò múnú ọlọ́run dùn kí ni àwọn ìlànà tí a fẹsẹ̀ wá tá a ti fẹsẹ̀ wá lé èyí tí kò múnú ọlọ́run dùn kí ni ìgbésẹ̀ wa sí ìkọ̀sílẹ̀ tí à ń gbé ẹ jẹ́ kí a padà sọ́dọ̀ Kristi kí a jẹ́ kí bíbélì kó jẹ́ olùtọ̀nà wa kí a sì máa tọ̀lé ohun tí bíbélì sọ ó gbàdúrà pé ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ó gbàdúrà pé a ò ní gbọ́rọ̀ yìí lásán ẹ̀mí láti tẹ̀lé àwọn ọ̀rọ̀ yìí láti ní òye ìjìnlẹ̀ nípa kí ni ohun tí bíbélì sọ tàbí kí ni ohun tí ọlọ́run fẹ́ ẹ̀mí ọlọ́run yóò gbé wọ̀ wá ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run alágbára àgbé ọ̀gá fún ọ̀rọ̀ yín èyí tí ẹ jáde lórí ẹ̀ṣẹ̀ ìkọ̀sílẹ̀ e inú ọlọ́run kò dùn sí ìkọ̀sílẹ̀ a mọ́ fìfẹ́ bá aya wa gbé torí pé èyí ni ìpín wa èyí tí a yàn ọlọ́run orí ọ̀fẹ́ ńlá yìí láti lè dúró láti lè dúró ti ọkọ tàbí aya wa nínú ohun gbogbo yòówù kí a máa là kọjá orí ọ̀fẹ́ náà ọlọ́run gbé wọ̀ wá àdúpẹ́ torí pé ẹ ti gbọ́ jésù olúwa wa. thank you ìwé mímọ́ lọ sí lè wá sí ẹlẹ́jẹ̀ gbogbo ẹ̀dá ẹ̀ṣẹ̀ lóró ẹ̀. Canada. kéwì dandan ni ronú pìwàdà mọ̀rẹ́ tí ó wọlé ọ̀run. jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at yahoo dot com elwastudio ìgbàjà at yahoo dot com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin ọ̀kan àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tún dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín.